kí ló ṣe kí ló ṣẹlẹ̀ kí ló jẹ kí ló ṣẹlẹ̀ kí ló jẹ. rice tẹ̀sí ni mo jẹ ah. rice tẹ̀sí ni mo jẹ. báwo ló ṣe ń ṣe exactly how is he doing kí ló ṣe ṣó ṣó ń jẹ ẹ̀jẹ̀ ni how is he doing kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ talk to me what's the problem kí ló ṣẹlẹ̀. mi ò ní perfect explanation mi perfect explanation inú ẹ̀ ń ro mi inú ẹ̀ ro mi. good Jẹ́rọ́lá ọ̀dàlẹ̀ ni ẹ́ irú ẹ̀ ò yẹ kó darapọ̀ mọ́ àwọn èèyàn rárá. sori bó ṣe wáyé o máa kú ni o yes you are going to die.